àtìgbà tí mo ti wọlé wọn báyìí ni mo ti mọ̀ pé ah mo ti ṣiléyà òun àti ìyá ẹ̀ nǹkan tí wọ́n fi ojú mi rí so lẹ́yìn ìgbà tí mo lẹ́yìn ìgbà tí mo wá ní oyún lé ọmọ yìí tí mo lóyún lọ́mọ yìí ó lóun ò ti ṣe tán oyún yẹn gbé kí n lọ ṣe. èyí tó túmọ̀ sí pé tó bá sì bímọ tán náà a sì ń tún láti ṣe DNA test èyí tó bí láti mọ̀ bóyá wọ́n ló ní àbí àlè rẹ̀ ló ní because it is proved pé oyún àlè ni torí time ti lọ. sẹ́ẹ̀rì oyún tó wà nínú ẹ̀ èmi ni mo ní obìnrin tẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní ẹ sọ̀rọ̀ sí microphone má wulẹ̀ jó lórí àga jókòó ni sẹ́ni tẹ́ sọ̀rọ̀ ẹ̀ ní. bẹ́ẹ̀ ni sà. ẹ ní wọ́n gbé mọ́tò wánú lé wá kó ẹrù rẹ̀. ẹ alẹ́ rẹ̀ fi lexus. súnmọ́ ẹ̀yìn dẹ̀ súnmọ́ ẹ̀yìn dẹ̀. alẹ́. no má gbé microphone jẹ ẹ̀ ọ̀dà báwọn. alẹ́ rẹ̀ fi lexus ó fi gbé wálé kó wá kẹrù alẹ́ rẹ̀ hmm. ó fi lexus gbé wálé kó wá kẹrù kó wá kó ẹrù. bẹ́ẹ̀ pẹ̀lú oyún rẹ tó wà nú ẹ̀. pẹ̀lú oyún tó wà nú ẹ̀. àti mm, mm. pẹ̀lú oyún àbí pẹ̀lú oyún rẹ. pẹ̀lú oyún mi tó wà nú ẹ̀. àti ọmọ rẹ tó ń gbé lọ́wọ́. àti ọmọ mi tó ń gbé lọ́wọ́ bẹ́ẹ̀ ni sà. sì lọ́ọ̀ ná rí. mi ì ná rí. olóòbá jà rí olóò máa ń tọ́jú ẹ̀. bẹ́ẹ̀ ni. olóò sì ṣe gbogbo ohun tó yẹ kó o ṣe gẹ́gẹ́ bí ọkọ. bẹ́ẹ̀ ni ẹ káalẹ́ madam. ẹ káalẹ́ sà. ẹ bá ń súnmọ́ microphone yẹn. bí ẹ bá gbọ́ wa wọ́n ti ṣàlàyé fún yín wípé ó ti sọ àwọn ọ̀rọ̀ kan oríṣiríṣi gbogbo ẹ̀ lẹ́gbọ́ oya you have the floor. orúkọ mi ni oyèkẹ́mi onífádé oyèkẹ́mi onífádé gbàtẹ́mi àti ẹ̀ta pàdé i date like three months òní mo fi lóyún fún. oṣù mẹ́ta péré oṣù mẹ́ta òní mo fi lóyún fún gbogbo táìmù tó yún wà lára mi yẹn ó ní kí n lọ ṣẹ́ oyún yẹn mo ní mi lè ṣẹ́ oyún pé mi ṣẹ́ oyún rí nígbà tí mo ṣùgbọ́n ní ṣe sí ti mi ò tí ì má rí rárá mo ní mi lè ṣẹ́ oyún aṣáfà lọ gbogbo táìmù yẹn ṣàlùmí pé ó dà òun ti gbọ́ ìyá ẹ̀ ní pé pé mọ̀sẹ̀ orí yẹn gbà tó mo ṣe ní mi ilé so wọ́n sàlọ̀ yọjú sílé wa bàtọ́ yọjú sílé wa wọ́n dẹ̀ ní pé ṣé ó fẹ́ fẹ́ mi ní nǹkan ó dẹ̀ lóun fẹ́ òun ó fẹ́ mi so mo bí ọmọ yẹn àgbà tí ọjọ́ wedding àti wedding wa yẹn òun ló ti bẹ̀rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ìwọ̀n wa rẹ̀ tó ti sọ fún mi pé òun ò lè dọ̀bálẹ̀ fáwọn àna sínú họ́ọ̀lù gan tiẹ̀ dàrú. irọ́ ni. ó lóun ò lè dọ̀bálẹ̀. ẹ fún mi báyìí. tí họ́ọ̀lù dàrú gidi gan. number one lọ́jọ́ wedding. lọ́jọ́ wedding. ó lóun ò lè dọ̀bálẹ̀ fáwọn àna. ó lóun ò lè dọ̀bálẹ̀ fáwọn àna tó sábà tó lọ kírun oúnjẹ yẹn tó jáde kó gbónú ọ́ọ̀lù dàrú táwọn èèyàn ń sọ pé ah everybody fọ́n síta. ẹ̀sìn wo lọ gbà <laughs> ok ok. everybody fọ́n síta pa àwọn ò wedding mọ́ pa àwọn ò tiẹ̀ ṣe mọ́ àwọn tó sáfẹ́ bá wa ṣe ń jọ sábà bẹ̀rẹ̀ pé ọmọ kú ti lóyún ẹni ẹ̀ ṣe wedding mọ́ nísìn kí ni solution àwọn sábẹ́ wọn sábà wa ṣe wọ́n sáṣe wedding yẹn nígbà náà àtìgbà tí mo ti wọlé wọn báyìí ni mo ti mọ̀ pé ah mo ti ṣe iléyà òun àti ẹ̀ nǹkan tí wọ́n fi ojú mi rí so lẹ́yìn ìgbà tí mo lẹ́yìn ìgbà tí mo wá ní oyún lé ọmọ yìí tí mo lóyún lọ́mọ yìí ó lóun ò ti ṣe tán oyún yẹn pé kí n lọ ṣe mo ṣe ó tún yára tún bá yàtọ̀ ń bá ara tún bá lọ mo tún lóyún mi ó tún lóun ò ti ṣe tán mo tún ṣe ó tún ní kí n ṣe oyún yẹn náà mo tún ṣe again ó dèjì ó tún dèjì tẹ́kẹ̀mí àti ẹ̀ báyìí já ní tí yóò kọ́rí sí sálẹ̀ mi yóò kọ́rí sókè nípa tí ń live life wa nulẹ̀ nù ọmọ wà láàrin wa so gbàtọ́ wa di ọwọ́ tó táìmù kan yára ẹnì kan kọ́rí sálẹ̀ òun kọrí sálẹ̀ mi ò kọrí òkè ọmọ láwà láàrin. iṣẹ́ àtàsọ nìyẹn akàwé yẹn gbà táwọn primary school. bá ń live life wa nìyẹn ó lè like tí àlẹ́ bá ti rẹ́jọ́ bá ti rojọ́ fún báyìí o lè tí o bá ti yọ bẹ́ẹ̀ tì sí mi tí o bá fi lè rí mi náà tí mo sábọ́ síta three weeks two weeks kò ní fún mi lówó oúnjẹ á máa fi ibi pa mí ni kò ní fún mi ẹ̀gbọ́n mi ọkùnrin gan máa ń fún mi lóúnjẹ ẹnu ilé rẹ̀ tí wọn wà bá mi ránjẹ wá lálẹ́ àbí kan máa fún mi lówó bọ́mí nílé sọ fẹ́ gbọ́n mi pààyàn jáà ni torí màá sá máa bò láṣìírí màá máa bò láṣìírí mi nífẹ̀ẹ́ kọ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ mi àwọn àbò láṣìírí ni jẹ́ kẹ́gbọ́n mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ìbáṣe ẹ̀gbọ́n mi pé kò lówó lọ́wọ́ ni ẹ̀gbọ́n mi àbámi gbóúnjẹ wá ìgbà mi àbámi mówó wá ní ẹ̀gbọ́n mi yẹn mo dẹ̀ ń yí mọ́ mọ́ yí mọ́ mọ́ yí mọ́ bẹ́ẹ̀ yẹn so wá tó táìmù kan ó wá tó táìmù yẹn so ìyá rẹ̀ bá yẹn sàṣọ pé ká lóyún lé ọmọ ká lóyún lé ọmọ pọ́ ọmọ ti tó lóyún lé. ṣé ẹ̀yin àti màmá lẹjọ ń gbé ni. àjọ ń gbé ni àwọn mẹ́ta là ń gbé mi òun àti ìyá ẹ̀ làjọ ń gbé. tó bá ti wọlé láti ibi iṣẹ́ báyìí twelve kò ní jáde yàrá ya rẹ̀ èmi nìkan màá wà nulẹ̀ làgbẹ̀ lọ́mọ yìí. ṣé màmá wà ráǹdì wọn ò bí wọ́n sàní pé kí wọ́n sàní pé ká lóyún lọ́mọ náà ló tún abamínú lé pé yọ́n sì ní ká lóyún lọ́mọ wọ́n ní àṣẹ kínní kan gbogbo táyà tí mò ń ṣe oyún yẹn mo tún wá fi pé mo ti ní ẹ̀dà bí ẹ̀dà ti ń ṣe mí mi wà róyún mi ni mo sáwà já lọ sí alágbo mo lọ sí káàkiri kò bá mi dá sí pé kí n sàtẹ̀lé lóyún lé ọmọ yẹn so mo sàtẹ̀ lóyún lé mo sàtẹ̀ táyà tí mo sàtẹ̀ oyún mi sàtúndúró sí mi lára. mo ń oyún mi tún dúró sí ẹ lára oyún mi tún dúró sí mi lára ní gbogbo ìgbà yẹn ní gbogbo táìmù tatúnjọ tatúnjọ mo tún lọ sí ìdágbò lọ sí ìyọjẹ bíi ẹlẹ́kẹta bẹ́ẹ̀ yẹn lẹ́yìn tó bímọ tán lẹ́yìn ìgbà tí mo bímọ tán kí ló wá ṣẹlẹ̀ sí yẹn again oyún yẹn tún bàjẹ́ mọ́ mi lára ìgbà tí mo lọ sí hospital doctor ni pé bo àwọn oyún tí mo ti ṣẹ́ tí mo ti ṣẹ́ ń gbà yẹn pé ìdọ̀tí yẹn ló jẹ́ kí yẹn tún bàjẹ́ mọ́ mi lára pé kí ló ti mò ń ṣẹ́ oyún oyún yẹn sá tún bàjẹ́ mọ́ mi lára oyún kẹta. tó oyún ẹlẹ́kẹta ó bàjẹ́ mọ́ mi lára so ìgbà tó oyún kẹta bàjẹ́ mọ́ mi lára mo lọ sí hospital mo lọ kó dókítà sọ fún mi pé àwọn oyún tí mo ti ṣẹ́ sẹ́yìn pé ìdọ̀tí yẹn ló ṣì wà lára mi tó yẹ kó oyún yẹn bàjẹ́ so ẹ̀dá yẹn sì ń ṣe mí tí mo dẹ̀ ṣe tó bá ti mí ti pàmì lájọṣepọ̀ báyìí pàmì àdáre lára mi. Mm, mm, mm, má là mọ́lẹ̀. mo dẹ̀ ń sọ fún mo dẹ̀ ń sọ fún nǹkan yìí ń ṣe mí kò kí n bá mi já kúnra kò ní í sẹ́gbà pòun rí nǹkan bóun gbọ́ anything. ok lẹ́yìn ìgbà yẹn. so gbogbo táìmù yẹn àǹtí mi tún ní sọ fún mi pé nígbà tí mo tún sọ fún àǹtí mi pé nǹkan báyìí báyìí ló ń ṣe mí àǹtí mi ní pé kí n wá sọ́dọ̀ àwọn so mo wá sọ́dọ̀ àǹtí mi ọkọ wọn wá ní pé àwọn dẹ́mọ̀ ya alágbo kan òun pé ìyá alágbo yẹn pé ti máa lọ sọ́dọ̀ wọn pé wọ́n pọ́sibú kan mọ̀ ń pa ọṣẹ àbí ẹni tí yẹn dà àǹtí mi wá mú mi lọ síbẹ̀ ṣùgbọ́n táǹtí mi mú mi débẹ̀ ìyá yẹn wá ní pé ọṣẹ wà. mi ìfẹ́ kó o pẹ́ o ti ń pẹ́ jù. ìyá yẹn ni ọṣẹ wà àgbo wà. o sá lo nǹkan tó yẹ kó o lò point ni mo fẹ́ kó o lọ ok ok ọ̀rọ̀ yẹn nítumọ̀ àbí yóò da ogun ẹ̀rù tó bá yọ kúrò tí máa yọ kúrò ọ̀yà sọ. ìyá ní àgbo àbí àgbọ̀délé kò so ìgbà tí àṣà sì gbẹ́rẹ́ sí lára so bí mo ṣe wá délé mo tún wà sọ fún mo rò pé tó bá ti máa ṣe ara lẹ̀ á rí gbẹ́rẹ́ yẹn lára mi fúnra mi náà mo tún sọ pé nǹkan báyìí báyìí báyìí ó ṣe ni mo lọ sí níbi tí mo lọ ó dẹ̀ ní kò sí wàhálà ohun ti gbọ́ ní gbẹ́rẹ́ yẹn a dẹ̀ fibẹ̀ sílẹ̀ mo tún wá rí pé ẹ̀dá yìí sì ń ṣe mí mi tún ní oyún náà so mọ́mí mi wá sí ìnáwó. ọkọ tó mọ owó yín tó ṣe ti jọ àgírí sá. òun náà sọ pé wọn náà wọn bá mi lé kí wọn ní ká lóyún lọ́mọ. ok ok ok wọn náà bá mi lé kí wọn ní ká lóyún lọ́mọ. it's alright. gbogbo táìmù yẹn so mẹ́mi wá sí ìnáwó kan ní january ìnáwó tí mẹ́mi wá sí ní january yẹn ìgbà tí mo wá lọ sí ibi ìnáwó yẹn tí mo lọ síbẹ̀ tí ìyá mẹ́mi ló kú so mo ti wá débẹ̀ mo wá rí mẹ́mi ìyá yẹn ìyá ọ̀rẹ́ mi ni ìyá yẹn wá ní pé ọmọ yìí tó lóyún lé pé ìkejì mi gan tó jẹ́ ọmọ tàwọn pọ́ọ́mẹ ti pé méjì pé kèmi náà ní oyún lọ mo wá ní à pé mo ní oyún pé ẹ̀dá ń ṣe mí bẹ́ẹ̀ dà ṣe mí ni ò jẹ́ kí n rí oyún ní yáyẹn sá mú mi lọ sílé mm-hmm. wọ́n ní pé àwọn pé bàbá ọ̀rẹ́ mi yẹn wọ́n ní ó mọ̀ nípa ọṣẹ ẹ̀dá pé àwọn ọmọ fáwọn fáwọn yẹn dẹ̀ máa ní oyún nígbà tó wá ló ń kọ́. gbàtí mo sá mú ọṣẹ ẹ̀dá yẹn mo sá mú lọ sílé so mo ṣe mo délé mo ní bàbá àṣìṣà ọṣẹ yìí náà fún mi o ọṣẹ ẹ̀dá ni o wọ́n ní kí n lò ó ṣé kí n lò àbí kí n mọ́ lò ó dẹ̀ ní pẹ̀pẹ́ àwọn tí wọ́n ṣe ẹ̀dá pé kí n lò mo dẹ̀ lo ọṣẹ yẹn so bí mo ṣe lo ọṣẹ yẹn jọ kìnní wọn ní tó bá ti péjọ mẹ́ta lára mi kó míìtì mi jọ kìnní jọ kìnní jọ mo dẹ̀ ni pé ah yóò míìtì mi gbà tí mo dẹ̀ ti bíléèrè ó dẹ̀ ni kí n lò ó nọ́mà yóò míìtì mi nà màá fi lóyún tó bó ṣe wá di jọ́kẹ́ta bó ṣe wọlé lọ bá bó ṣe àṣọ́jú lọ bá ìyá rẹ̀ ìyá rẹ̀ bó sọ fún ìyá rẹ̀ ipe ọṣẹ nǹkan kan o ìyá rẹ̀ bá sọ fún ìyá rẹ̀ tó bá sọ fún pé ẹ kó mọ̀ sùn mẹ́mi o tó bó ṣe wá di muhammed abayisa o sùn mọ́ mi ó ṣe yìí pé ó ti lé níjọ́ mẹ́ta lára mi ó ṣe ti lé níjọ́ mẹ́ta lára mi ó lóun ò lè sún mẹ́mi o òun bóyá ṣe tán fèmí kémi fira ojú ni àbí kémi fira abẹ́ fóun nǹkan nǹkan ó ṣe yẹn dẹ̀ lé ọjọ́ náà kúrò lára mi sùn mọ́ mi ó sàn ó sàn àfọ ìdìmí ilé kò sá fún mi ó sá fún mi nínú ó yẹ kémi bọ́ sí tàǹgbà tí mi lé lóyún pé kí n mo fi gbà fọkùnrin mi tọkùnrin mi fi gorí mi so month yẹn kò súnmọ́ mi two rounds so gbàtí month yẹn wá parí mo wá fi pé mo wá ṣe pé mo wá rí pé à oyún ti dúró sí mi lára so mo wá fi pé oyún ti dúró sí mi lára ìmọ̀ àgbà kò táìmù táìmù yẹn o tẹ́ mọ súnmọ́ mi. o gbà kó súnmọ́ mi. ìmọ̀ àgbà kò súnmọ́ mi tó ń nà mí gan tó ní mọ̀ nǹkan ra mọ́ òun nulẹ̀ ó ní mọ̀ nǹkan ra mọ́ òun wọn hmm. so mo ṣe wá gbọ́dọ̀ tẹmí tí mo wá lọ mo lọ ní yàtọ̀ tí mo ní lọrẹ ládùúgbò mo wá mọ mi yẹn gbàrà mo kí ló ṣe ń báyìí mo ní bàbá ìsàlọ náà mi báyìí o pé ó ní mò ń kà mò ń lára. ok bó o ṣe lọ lóyún nìyẹn. bí mo ṣe lóyún nìyẹn oyún tó lóyún lára fún ẹlòmíì. ẹ ṣé torí ẹ lẹni yẹn fi wá fi mọ́tò kẹrù. ẹnì kan wá fi mọ́tò kẹrù o ẹnì bọ̀dì kò wá fi mọ́tò kẹrù irọ́ ló ń pa ìgbà tí mo lọ sí civil defence wọ́n sọ fún ọmọ yìí pé mo ti kú ọmọ yìí pé owó táìmù tó nà mí yẹn tó jíjà yẹn ṣẹlẹ̀ mo sọ tó ní pé ó fún mi lọ́rùn pé ó fún mi lọ́rùn pé wọ́n nà mí pa ní tí màá sọ rí sí pé mi ti pààkì ẹ̀rù mi pé ìgbà tí mo ti ní oyún fẹ́ lómi mi sáà níjẹ́ kó máa gùn mi má oyún tó ń ṣe tiẹ̀ so mo sáà pààkì ẹ̀rù mi rò pé ìyá rẹ̀ wá pè. the question is this kó o tó lóyún fẹ́ lómi yẹn ṣé ìgbà tí òsùnmọ́ ẹ tó lọ ṣetán so kan mú ọkùnrin kan ni àbí wà tọkùnrin yẹn ti wà tẹ́lẹ̀. ẹni kódà ìjọ tẹ́ni yẹn kọnu sí mi mo délé mo sọ fún un mo ní àyẹ̀yẹ̀ ah, báyìí báyìí báyìí kọnu sí mi lónìí o pé ó tẹ̀tún tóun yẹn sọ fún pé à ah, pé ọ̀rẹ́ rẹ̀ gángan ọ̀rẹ́ rẹ̀ káwá mẹ́jọ ni pé àwọn gbàyàwó ẹ̀ wọ́n ṣe gbá wọn sáwo ó tún fi gbogbo oyún bínú fún bí ọ̀sẹ̀ kan tẹ́lẹ̀ kò tá sí mi nílé tó ń bínú sí mi. ó sọ fún àgbà tẹ́ni yẹn kọnu sóun. bó ṣe rí bó ṣe wáyé. n mo bí ọ ni ọ̀dà. irọ́ ló pa irọ́ gidi irọ́ tó jìnnà sóòótọ́. gbogbo tó sọ yẹn irọ́ ni. tẹ bá lè fún mi ní àǹfààní ìṣẹ́jú bí kan jẹ́rìí sí gbogbo ohun tó ń sọ kan jẹ́rìí ẹ má jẹ́ n sọ̀rọ̀ kan jẹ́rìí sí nǹkan kan pè kan jẹ́rìí sí gbogbo ohun tó ń sọ kò sẹ́ni tí ó mọ̀ irọ́ gbogbo bó ṣe wáyé irọ́ ni ètò sẹ́ gbogbo nǹkan tó sọ ẹ jẹ́ káwọn aráàlú kan kan jẹ́rìí sí. ọlọ́jọ́ wẹ́dìn olóòdọ̀bálẹ̀ náà. èmi dọ̀bálẹ̀ o fọ́tò fọ́tò dọ̀bálẹ̀. sọ bẹ́ẹ̀ kó o dọ̀bálẹ̀. mi kò sí nǹkan níjọ́ yẹn àwọn aláàfáà tí mo pè hmm. wọ́n ní pé káwọn tó ṣe yìgì pé torí táìmì òun ti tó pé kí n lọ kírun náà káwọn tó wá ṣe igi that's all fọ́tò wedding wà ń gbogbo àti àdọ̀bálẹ̀ gbogbo ẹ̀ wà ń bẹ̀ ló ń pa. anybody wá fi mọ́tò kẹrù tèmi o irọ́ ló ń pa o márùwá ló kẹrù mi àwọn ará àdúgbò ni mo fi kẹrù even tó tí mo lọ kẹrù àdúgbò lásán wà àjọ tí mo lọ kẹrù ọ́fíìsà sì tẹ̀lé mi márùwá ni mo fi kó ẹrù mi jọ náà ní civil defence tó wà ní secretariat wọ́n tẹ̀lé mi wá sílé tí mo fi kó ẹrù mi jọ márùwá ni mo fi kó ẹrù lọ́jọ́ yẹn. but you got it wrong nígbà tó ti mọ̀ pé òfọkọ ẹ̀ mọ́ ó ti yẹ kó pack out kó tó lọ lóyún náà. tẹ́mi bá ń bí ó ṣe rí nìyẹn mi ní mi ní lọ mi ní mi máa ti pò mí rẹ̀ tipẹ́ torí kò sí kò sí anything kò sí nǹkan tó lè ṣe mí báyìí bó ṣe wà yìí bàbá mi ò dá mọ̀ anybody ò dá mọ̀ nílé wa bó ṣe wà yìí ó ṣe wẹ́tì náà. ọjọ́ wẹ́dì mi nìkan bàbá mi rí àtijọ́ tó mo bí ọmọ ìtọ́lọ́sọ fún wọn bàbá mi ò ní mọ lọ́jọ́ tí kan dá mọ̀ bó ṣe wà yìí. ok kí ló fẹ́ torí time ti lọ. ṣé rí oyún tó wà nínú ẹ èmi ni mo ní oyún tó wà nínú ẹ bẹ́ẹ̀ ni ok ok mo gbọ́ ó sì lè ṣe kí ni. ẹ̀rí wà ni ẹ̀rí wà pé èmi ni mo ní. it's alright oyún tó wà nínú ẹ ta ló ní. òun kọ́ ló lóyún oyún yàrá ò dá wàhálà sílẹ̀ ìgbà tó yún dúró sí mi lára ó ní mo fi ní mi ìlẹ́gbà kó gorí mi mọ́ àjà ah, tẹ́lẹ̀ gbọ̀gbà tó yún ti dúró sí mi lára tí mo mọ̀ pé òun kọ́ ló lóyún ó ní mo ti ti mi ìgbà kó gorí mi n tó dá wàhálà sílẹ̀ gàdúrà nìyẹn bọ̀tọ́ wa lóhun lòun ní kí lóde tí máa bí oyún kó ṣe DNA test ó ló mọ̀. do you have any proof wípé wà ló lóyún yẹn. bẹ́ẹ̀ni ó náà lẹlẹrìí òun náà lẹ́lẹ́rìí bẹ́ẹ̀ ni wọ́n náà lẹ́lẹ́rìí. ó yá pé jẹ́rìí ó yá sọ. ẹ jágbó. I love kẹ́mi sọ ọgbọ́n ògbọ́n ó sì gbọ́n tí wọ́n náà sọ ó sì gbọ́n tó náà sọ. ṣùgbọ́n wọn mọ̀ pé àwọn ará ilé wọn gbọ́ dáadáa ẹ̀ máa wá tù fún wọn nítorí à ń bẹ̀ ni pé nígbà tí ìyàwó rẹ̀ kúrò nílé o pé ẹ wá jọ ń sọ̀rọ̀ àbí lórí fóònù ó wá ń bẹ̀ pé kí ló dé tó wúrú wà bẹ́ẹ̀ yẹn súnmọ́ wájú mo rò pé ó ti sọ fún ọ tẹ́lẹ̀ pé. ó ti sọ fún mi pé èmi ni mo lóyún yẹn so nígbà tí ó dẹ̀ sọ fún mi pé òun mo lóyún àti kódà tó ti ń béèrè owó antinanta lọ́wọ́ mi nanta kọ antinata. antinata so ó ti ń béèrè lọ́wọ́ mi so mo dẹ̀ ní kó ní sùúrù pé tó bá ṣe pé tó bá ṣe. ìsọra ẹ̀ tó sọ pé òun ló lóyún. bẹ́ẹ̀ni. ó ti sọ pé òun ló lóyún inú ọ̀rọ̀ tẹ sọ yẹn ó sì sọ bẹ́ẹ̀ náà kí ló dé tó change. ìgbà tí oyún oyún dúró sí mi lára tí mo sì wà nínú ilé rẹ̀ lóyún tóyún bá ṣe dúró sí mi lára báyìí ló ti máa mọ̀ tóyún bá ṣe dúró sí mi lára. so ìgbà náà ló wá sọ fún pé. gbogbo táìmù yẹn tó inú ilé náà mo wà tó ti mọ̀ pé mo ti lóyún so kò lè kò lè sọ pé èèyàn kan ló lóyún mi wò tán mi ní kó fún mi lówó kí n lọ sọ́sìpítù kí n lọ chẹ́ẹ̀kì ara mi ó dẹ̀ lóhùn òní owó kankan lọ́wọ́. olókọ́kọ́ accuse ẹ pé òun kọ́ ló ń lóyún pé toró ti mọ̀ pé òun yàn lè ní táìmù yẹn ìwọ wá sọ fún pé òun ló lóyún inú ọ̀rọ̀ tó sọ yẹn ó sọ bẹ́ẹ̀ ó nítorí pé ó ti mọ̀ pé òun àlè ló ṣe sọ wípé ìwọ òun kọ́ ló ń lóyún. rárá ó hàn ní ọ̀rọ̀ ó wá sáwọn ó wá sáwọn parent mi pé immediately tí mo ti ní oyún yẹn lòun ti mọ̀ pé òun kọ́ lòun ní oyún pé ojú lágbà máa ń yá àgbà kì í yá ẹnu ni pé nǹkan tó sun nǹkan tó sọ fún mi ń bí ẹgbà yẹn ó ní bọ̀ òun wọ̀ bí tí a máa bá tí a máa bọ̀rọ̀ yẹn já nǹkan tó sọ fún mi ń wọlé ń jọ lóyún. ó ti accuse ẹ pé òun kọ́ lòun lóyún tẹ́lẹ̀. ó kọ́ lòun lóyún oyún tí tó yẹ kó tó ní kọ́ ló fi nà mí. ìgbà tó accuse ẹ pé òun kọ́ lòun lóyún ṣé ìwọ náà sọ fún pé òun kọ́ ló ní lóòótọ́. oyún mo sọ fún pé òun no nínú ọ̀rọ̀ tẹ́jọ sọ yìí ó ti fẹ́ contradict. gbogbo táìmù yẹn á ti jà táwọn tí bá wà náà ti bá yanjú ẹ̀ gan ó ń pè mí tó ń ni mí lára gidi. kí ló fẹ́ ọmọ mi lèmi fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. sọ ma pé ó ṣe àwọn àṣìṣe kan nínú ọ̀rọ̀ sá ọmọ mi mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀. ó máa bí. ọmọ mi mo fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ torí ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì gan ó wà ní wẹ́fíà ní onírèké wọ́n ń sọ fún yín pé torí mo ń sọ fún wọn ni ẹyẹ pé tá bá ní pé òkú ni ó lè fún pa. tá bá láàyè ni ó lè fún pa. náà tá bá ní pé àyè ni ó lè fún pa. tá bá lókun ni yọkàn sí ọwọ́ ni so wọ́n fún wa ní two weeks she can do and undo ipe before and, that time and undo and undo hmm. so wọ́n á ní pé eh, wọ́n á ní pé two weeks yẹn mo ti gbé òyìnbó mi. <laughs> so tó wà <laughs> so wọ́n á ní pé eh, kó tó di two weeks yẹn eh. ó lè ti lọ sẹ́ẹ̀ ipe nǹkan tó ṣẹlẹ̀ ni pé táwọn bá ní pé káwọn ṣe test fún bọ́ nígbà tí a máa padà débẹ̀ ní two weeks yẹn nígbà tí tí ó pé wọn ṣe anything nípa rẹ̀ mọ́ so record wà ní ọ̀dọ̀ wọn náà. it's alright you want your daughter. kó bí mi mọ̀ ọmọ tèmi. how old is your daughter. three three and a half. Mm. kí ni decision wọn ní ní welfare nípa ọmọ rẹ. decision wọn ni pé tí ọmọ yẹn kí n máa rí anytime tí n bá ti fẹ́ rí then kí n dẹ̀ máa kọ́ọ̀lù ẹ̀. okay. so tó bá di eh, bóyá tí wọ́n bá gbọ́lu dé pé ó lè wá sọ́dọ̀ mi but unfortunately ó sáà olùfóònù pa ó ní kí ló dé tí mò ń ní òun lára pé mo ti ń pe pé mò ń fi mò ń fọmọ tírẹ́tì òun kíní kankan kan bó ti yọ sim káàdì ó yọ gbogbo ẹ̀. so wàá mọ ibi tọmọ rẹ wà. mi wàá mọ ibi tọmọ wà. so nígbà yẹn gan wọ́n sọ pé kí n lọ ọmọ létí àlè rẹ̀ gbà fún mo sọ pé mi ò lè lọ láti jẹ́ pé kí n lè máa rí ọmọ yẹn ìgbà tọmọdé wọlé skul mo pè é pé àbáwo ni skul fees ọmọ pé ah. nǹkan nǹkan bọ̀bọ̀ yìí wà ń bẹ̀ ǹjọ́ náà hmm. ó wà ń bẹ̀ nígbà tí mo pè é hmm. síkò ó wà ń bẹ̀ ipe mò ń pè é ipe. ó pè lóòótọ́ alẹ́ lọ́jọ́ tó pè é ó ní pé mi ì lè rí ọmọ ipe tí n bá ti lè san tí n bá lè send owó school fees sọ láì pé mi mọ ọmọ bíi tí school tọmọ fi sí ó wà níbẹ̀ ìjọ yẹn. anyway torí ibi tó wà yìí ọ̀rọ̀ ti parí ó gba ọmọ rẹ o ó sì gbọ́ ọmọ rẹ lọlé ṣùgbọ́n ọmọ yẹn kéré báyìí ó lábẹ́ òfin ó sì kéré fún ọ láti gbà báyìí torí pé according to your own claim ọmọ méjì ló ní lọ́dọ̀ rẹ̀ kọ́lọ̀ wọn sọ tinú ẹ̀ láyọ̀ àti ètò ti bí fún ọ òun lẹ́yọ̀ kan tiẹ̀ ètò túmọ̀ sí pé tọ́ bá sì bímọ tán náà a sì ń tún láti ṣe DNA test ètò bí láti mọ̀ bóyá wọ́n ló ní àbí àlè rẹ̀ ló ní because it is proved pé oyún àlè ni torí ilé ẹ lọ́wọ́ àtòfin ni any other relationship téèyàn bá ní téèyàn bá wà nílé ọkọ àlè ni àlè ni kò sókọ méjì tán pé lẹ́yìn Yorùbá àlè now ọmọ yìí òun náà ni ọmọ gbé lọ o torí ó kéré tọmọ yẹn bá ti dàgbà dé stage kan ó padà gbọmọ rẹ náà ni ó kéré ó ní èjì tí wọ́n fi máa ń ṣe kó tó gbọmọ ṣùgbọ́n bí ipò gbọmọ náà ni ó rí torí pé látòní lọ o gbọ́dọ̀ ní access sọmọ ẹ o gbọ́dọ̀ mọ school tó ń lọ bóun ṣe lè lọ wò ó school níwọ náà ṣe gbọ́dọ̀ láǹfààní láti lọ wò ó ní school yóò dẹ̀ lè decide pé ok o oh, school tó fi sí yẹn mi láìkẹ́ o school báyìí ni mo fẹ́ fọmọ mi sí o nígbà tó yẹ pé ìwọ náà ló máa sanwó ṣùgbọ́n o kì í ṣe pé tọ́wọ́ àmú school ní school tó súnmọ́ ilé tó ń gbé tọ́wọ́ àmú lọ sí school tó súnmọ́ ẹgbẹ́ ibi tí wọ́n ń gbé o ibi tí o náà tó lè ní access láì tètè lọ mú kó mu wálé padà abẹ́ rẹ̀ lọ́mọ yẹn gbọ́dọ̀ wà báyìí tọ́rọ ọmọ yẹn kéré but jẹ́ kí n bí ẹnì kankan ó níbi táwọn ibi tó náà ti kùnà ṣé wọn náà mọ̀ pé kò fi bẹ́ẹ̀ dáa tó kíyàwó àti ìyá àkéèyàn jọ máa gbé papọ̀ torí gbogbo àwọn n tó sọ yìí ó sàn darí ẹ̀ lé mọ́mí ẹ lórí ó ń gbé mọ́mí ẹ mọ́mí ẹ. irọ́ ni gbogbo nǹkan tó ń sọ irọ́ pátápátá tó jìnnà sóòótọ́ ni. ok ó kàn nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé ó dùn mí pé ẹ. mi ni time ni time ẹ ti lo tán báyìí kẹ́ ẹ dìde lókùnkùn sí nǹkan kan mọ́ bẹ́ẹ̀ ṣe wáyé méjèèjì agreement wa sí. gbogbo nǹkan tó sọ yẹn irọ́ pátápátá ni níbẹ̀ fún mi láyè láti rojọ́ tí. no ah, ah. o ò tún gbọdọ̀ rojọ́ tó báyìí lọ ọkùnrin ni ẹ̀ bó o rojọ́ tó báyìí àwọn nǹkan kan ti fojú hàn wípé ìyàwó rẹ̀ ò ṣe dáadáa. yes. àtijọ́ tí mo ti fẹ́ tí mo ti fẹ́ sílé kò lo kò bá mi fún òótọ́ kan báyìí lò títí jíjọ́ tó kọ́ ẹrú kò nílé mi. máa gbọ́ máa gbọ́ ẹni tí mo fẹ́ sọnù o tó bá jẹ́ pé irọ́ níyàwó rẹ fi bọ́ọ̀lù títí tó fi dòní ibi tí ń lọ náà kò ní ní choice ju pé káṣí irọ́ yẹn náà tú lọ. Hmm. tó bá sì jẹ́ pé wọ́n lọ kọ burúkú ìyàwó mi tí wọ́n náà bá padà fẹ́ yọ padà hàn. so àwọn adájọ́ méjì ní ìsìn ní àwọn tẹ́nì kọ̀ọ̀kan nínú yín bá padà tún pàdé. kódà bẹ́ẹ̀ bá jẹ́ ẹni tí ń parọ́ tó bá lòun ò ní parọ́ káṣí ìmọ̀ bá tú o yọ padà pa. tó bá jọ kọ mọ jẹ́ rí kankan mọ́ o mọ jẹ́ rí kankan mọ́ o. ti sí ara gbẹ́rẹ́ tó sin sára rẹ̀ sísítà rẹ̀ mo pè rẹ́kọ̀dù wọn wà níbí báyìí wọ́n ní pé ọkọ àwọn kọ́ ló sin gbẹ́rẹ́ sí i lára. ọlọkọ wọn ló sin gbẹ́rẹ́ sí mi lára ọlọkọ wọn mú mi lọlé babaláwo tó sọ nìyẹn. mo ní pé ọkọ wọn mú ọ lẹkulẹ ja. ẹ ẹ tí wọn máa lọ lé. tó bá jírí ọkọ lọ wẹrí rẹ ní ọkùnrin. it's ah, alright <laughs> okay it's alright ẹyin méjèèjì now níbo ni irú ìgbésẹ̀ tó gbé ń jò nìyẹn o ò gbọ́dọ̀ gbé mọ́ deliberately n lo yọ sim card lóòótọ́. bó ṣe ṣẹlẹ̀ kọ́ ló pa ló sọ yẹn rọ́ ló ń pa. ok jẹ́ má padà bẹ́ẹ̀ mọ́ má padà bẹ́ẹ̀ mọ́ má padà bẹ́ẹ̀ mọ́ now kéèsì yẹn ti dórí gbogbo ayé báyìí mm. ọlọ́run wo ọmọ yín fún yín kò gbọ́dọ̀ má rí ẹ access nítorí ọmọ rẹ̀ school tọmọ yẹn ọba dẹ̀ lọ ẹ gbọ́dọ̀ jọ mọ́ òun náà ó sì lọ school yẹn wọ́n mọ̀ wọ́ as ìyá wọ́n mọ̀ òun náà as bàbá tí ọmọ lọ bẹ̀ tó bá dẹ̀ gbọ́lidé ọmọ yẹn ó lọ sọ́dọ̀ ẹ̀ láti lọ faramọ́ tó bá ti fẹ́ wọlé padà yóò gbé padà wá sọ́dọ̀ ẹ̀ kálásì tọ́rọ̀ bá ti rí báyìí ẹ mọ̀jà mọ̀ pẹ́ jù ọlọ́run wọ ọmọ tí ọlọ́run fi sí yín láàrin ẹ so a wá ṣe document a ṣe document táwọn lọ́ọ̀yà ó dè bá wa kọ́wọ́ bọ̀ ń bí ó ti wà láàrin àwa àtẹ̀yìn bí àwa ṣe lè gbé wọ́n lọ ilé ẹjọ́ tó bá fòbè sí òfin agreement tó bá wà láàrin àwa àtiwọ́ àtàwọn bẹ́ẹ̀ la ṣe lè gbóná lẹ́lọ́ ẹjọ́ tó náà bá fòbè sí agreement tọjọ́ wà ní àárín àwa àtẹ̀yìn so àwa náà ti involve báyìí ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń tọmọ yẹn gan lọ school right tó ní lọ́dọ̀ yín gẹ́gẹ́ bí òbí tẹ́ bá di private àwa náà àwa ni a gẹ́gẹ́ bí solicitor ọmọ yẹn tá a fi máa bá yín fà pé tọmọ ìfẹ́ ṣẹ́ẹ́sì fún ọ̀nà yẹn ni a dẹ̀ obìnrin tí ó fi lóyún àti ó fi bímọ tó bá bímọ tọmọ yẹn bá tó ṣe DNA test fún we are going to do it that time you be very sure if the baby is yours or for the concubine <laughs> let's leave it like that láàárọ̀ làlágo mẹ́wàá you have to come down here for proper documentation Lawyer, wa ti máa wà round ẹ